ní òní a ó tún lọ síbi oríkè èyí tó jẹ́ ìparí níbi àwọn oríkè tí a máa ń fi ń ṣe àlùwàlá lọ́dọ̀ àwọn ẹlẹ́sìn Islam tá a jẹ́ ẹlẹ́sìn àlàáfíà mo ti fi ń dá ẹ̀yin gbogbo olùgbọ́ wa alákùnrinlé àfi ń dá yín lójú ìpìkẹ́yìn náà máa mọ̀ dájú sáká wípé dájú kò sí nǹkan kan tí Islam mú wá kò sí nǹkan kan tí ọlọ́run ọba ṣe lófin fún wa nínú ẹ̀sìn Islam àfi kó máa jẹ́ àlàáfíà fún wa yóò máa jẹ́ àlàáfíà fún wa láyé yóò sì máa jẹ́ àlàáfíà fún wa ní al ní ọ̀run oríkè kan yìí ta ní o ní oríkè tó parí àlùwàlá wa mùsùlùmí kí lorúkọ ẹ̀ o náà ní ẹsẹ̀ ẹsẹ̀ àlùwàlá tá ni a ó máa parí ẹ̀ pẹ̀lú pé ká fọ ẹsẹ̀ wa ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé ọmọ èdè ènìyàn kò ní forí rìn kò sì ní fọwọ́ rìn ṣùgbọ́n ẹsẹ̀ ni yóò fi máa rìn àyàfi ẹni tí ọlọ́run bá bá fi ẹsẹ̀ ṣe àdánwò fún ni ọmọ fi nǹkan mí rìn ọmọ èdè ènìyàn ìpìlẹ̀ ní ká máa fẹsẹ̀ rìn a sì mọ̀ bá àlè rìn lórí atẹ́gùn àfi lórí ilẹ̀ a sì mọ̀ pé orí ilẹ̀ ó kún fún òbítíbitì àwọn ìdọ̀tí ìsìláàmù wá wá tí í ṣe ẹ̀sìn kan ṣoṣo lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí í ṣe ẹ̀sìn òdodo lọ́dọ̀ ọlọ́wọ́n ọba ọwọ́ wa ọwọ́ ẹsẹ̀ fífọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá àwọn ẹlẹ́sìn àlàáfíà ọwọ́ àti lọ́rọ̀ yẹn fún wa torí pé kí ìsọ̀rọ̀ mi ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹsẹ̀ lọ́mọ ènìyàn ò fi rìn kò sì ní rìn nínú atẹ́gùn orí ilẹ̀ sí ni yóò ti máa rìn ìwọ́n náà ti máa pé ilẹ̀ kún fún àyèmáyè ìdọ̀tí ìsìláàmù hmm. wa compulsory pé ọ̀ràn yẹn ẹ̀ gbọ́dọ̀ má fọ ese inú àlùwà ẹ̀tún jẹ́ ká ọmọ ìdájú sákẹ́ ẹ̀yìn olùbọ̀ wa yí pé fífọ̀ tí a ń fọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwà láwa yìí tó sì jẹ́ ọ̀ràn àyàn yìí ẹ̀rí ẹ́fídẹ́ǹsì mi ló tún jẹ́ fún gbogbo onílàákàyè tí làákàyè ẹ̀ pé wípé ẹ̀sìn ìsìláàmù yìí ẹ̀sìn àdámọ́ ọmọ ènìyàn ni hmm. wípé ẹ̀sìn yìí ẹ̀sìn tí kò tako làákàyè tó dáadáa ni torí ọmọ ènìyàn ìpìlẹ̀ ní pé máa yí ìdọ̀tí ọmọ yí ìdọ̀tí. Ìsìláàmù wa pa wá láti ẹ pé ẹsẹ̀ yín ti ń yí ìdọ̀tí yìí fífọ̀ ní kẹfọ̀ kí gbogbo ìdọ̀tí ibẹ̀ kó lè bàá lọ. Aṣọ eléyìí wípé ẹsẹ̀ fífọ̀ táwọn fọ ẹsẹ̀ nínú ẹ̀sìn Ìsìláàmù ó jẹ́ àpẹẹrẹ tó fi yé wa wípé onílàáká yìí ọmọ pẹ́sìn Ìsìláàmù ẹ̀sìn òdodo nítorí wípé ẹsẹ̀ ọmọ ènìyàn yí ìdọ̀tí. Aṣọ eléyìí kalẹ̀ nítorí àwọn tí wọ́n gba Al-Kùránì gbọ́ àtàwọn tí wọ́n gba ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torí àwọn tí wọ́n gbà gbọ́ ṣùgbọ́n mùsùlùmí òdodo láìsọ èyí tá a sọ yìí àti mùsùlùmá lóbìnrin tó jẹ́ mùsùlùmá òdodo láìsọ èyí tá a sọ yìí ó ti tó wa lẹ́rìí ní bá ti bá nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba títí Al-Qur'an tàbí tá a bá nínú súnà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ti tó wa láti máa ṣiṣẹ́ náà lọ́n ẹ̀yin náà lẹ máa ń sọ pé ẹ̀sìn yín ẹ̀sìn rí ẹ̀sìn yín gbogbo nǹkan tẹ̀ ń ṣe níbẹ̀ àti kẹ́ ẹ máa lẹ́rìí kí wàá lẹ̀rí yín lórí wípé fífọ ẹsẹ̀ méjèèjì nínú àlùwàlà ọjẹ́ ọ̀ràn rẹ̀ àwọn náà wá ń da yín lóhùn wípé <clears throat> bẹ́ẹ̀ ṣe wí náà ni kódà tó fi ọlọ́wọ́n bá wa búra wípé ẹ̀sìn ìsìláàmù yẹn ó yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀sìn tí ń bẹ lórí rẹ̀ bẹ́ẹ̀ni torí wípé ènìyàn ò lè fi nǹkan kan wá ojú rere ọlọ́wọ́n ọba àbí láti fi wá ìsúnmọ́ ọlọ́wọ́n ọba tọ́lá wọn bá yóò sì gbà lọ́wọ́ rẹ̀ nínú ẹ̀sìn Islam yálà nǹkan kékeré ni àbí nǹkan ńlá ni àfikún ní ẹ̀rí lórí ẹ̀ ẹ̀rí wa lórí fífọ ẹsẹ̀ wa ẹ̀rí wa tá a fi máa jẹ́ ẹ̀rí wípé ọ̀ràn yẹn ní ká fọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá wa mùsùlùmí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba ti ń bẹ́nu suratul maida aya kẹfà quran chapter five verse six ọlọ́run ọba sọ wípé. ya ayyuhalladhina amanu idha qumtum ila as-salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum. وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين نعم All you believe when you intend to offer as hmm, salat. All you believe. All you believe when you intend to offer as salat. Nígbà tó o bá ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo nígbà tẹ́ ẹ bá fẹ́ wọ inú òrùn lọ kíni ká Wash your faces. Ẹ fọ ojú yẹn bọ́jú yín. And wash your hands up to your elbows. Ẹ dẹ̀ tún fọ yín tí ó fi dé ìgbọ̀nwọ́ yín. Rub your head. Ẹ pa orí yín and wash your feet up to the ankle. Ilé ìwà ni parí wà arjulakum ilal ka'bayn. And wash your feet up to your ankle. Ẹni pé kẹ́ ẹ fọ ẹsẹ̀ yín méjèèjì títí tí ó fi dé kókósẹ̀ yín. Wà arjulakum ilal ka'bayn. Ilé ìwà. And wash your feet up to the ankle. Ìrẹ́ Mùsùlùmí, ẹ ká tiẹ̀ wò láàrin ìṣẹ́jú kan méjì. Tá lórí ètò yìí, ẹ ká sáré sáré àwọn àlàáfíà tí ń bẹ lára fífọ ẹsẹ̀ wa méjèèjì látara abẹ a máa kọ́ nǹkan méjì papọ̀ a máa ma àlàáfíà tọ́lọ́wọ́n bá gbé síbi fífọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá wa mùsùlùmí bákan náà látara àwọn àlàáfíà tá a máa sọ yìí a tún máa ma bá ó ti fọ ẹsẹ̀ wa méjèèjì ẹ̀yin olùgbọ́ wa ẹ jẹ́ ká kọ́kọ́ lọ síbi àlàáfíà àkọ́kọ́ tí mẹ́mi fífọ ẹsẹ̀ wa méjèèjì nínú àlùwàlá wa àlákọ̀ọ́kọ́ ni pé ọlọ́wọ́n bá wa subhanahu wa ta'ala ọ̀pọ̀ wa láṣẹ pé ká fọ ẹsẹ̀ wa méjèèjì kò sì pa wá láṣẹ wípé ká pa ẹsẹ̀ wa méjèèjì. kò pa wá láṣẹ ká pa ẹsẹ̀ méjèèjì. àwọn bá ti ṣàgbéyẹ̀wò àlùwàlá wa yìí ń tà ń pa ń bẹ́ ń bẹ́ ń tà sí ń fọ̀ wá níbẹ̀. bẹ́ẹ̀ ni. ọlọ́run ọba ọ̀wà pé kí ẹsẹ̀ ọ wà nínú ń tá máa pa. Hmm. torí wípé oríkèé tó nílò tọ́fẹ̀ nílò káfọ́jú òun náà lẹ́sẹ̀ wa. bẹ́ẹ̀ ni. Hmm. tọ́lọ́run bàbá wa pa wá láṣẹ pé ká máa pa ẹsẹ̀ wa yìí tá a wá sọ wípé a fẹ́ pa ẹsẹ̀ wa tẹ́sẹ̀ wa sì yí ìdọ̀tí bóyá ó yí ìgbẹ́ àbó yí nǹkan kan bí nǹkan kan ẹ dákun bò láti pa mm-hmm. tába tiẹ̀ wá pa afẹ́ pa náà kí láàfin pa sọ́wọ́ wa náà láàfin pa mm-hmm. a sì ṣe ìmọ̀tótó eléyìí fi yọ ayé pé ẹ̀sìn Islam pípa wá láti fífọ́ èyí ó ṣe déédéé àdámọ́ ọmọ ẹ̀nì eléyìí ni àǹfààní àlàáfíà àkọ́kọ́ tí wọn ò fi ká máa pa ẹsẹ̀ wa tó bá ní ká máa pa ẹsẹ̀ wa ni ọwọ́ wa máa yí dọ̀tí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ibi tó tẹ̀ bá yí dọ̀tí ọwọ́ náà láàfin pa bó láti wá pa tí ọwọ́ àmọ́ òbí mọ́ ẹni pé àlàáfíà àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì òní kí ọlọ́run ọba ọ̀pọ̀ wá láti pé ká máa fọ ẹsẹ̀ wa yìí ọwọ́ òwúlò ní ká fi fọ ọwọ́ òwúlò ní ká fi fọ ẹsẹ̀ wa tọwọ́ ọ̀tún ní àbá òsì ìdáhùn ni pé ọwọ́ òsì láti fọ ẹsẹ̀ wa gbogbo ìsìláàmù bó ti dá tó hmm. èyí wá ń júwe fún pé ń tá a gbàlérò pẹ̀lú fífọ ẹsẹ̀ wa yìí òun ni ká mú ìdọ̀tí tí ń bẹ kúrò tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni àní pé ká fọwọ́ sí fọ́ hmm. eléyìí sì fi yé wa yí pé ẹ̀sìn Islam yìí ẹ̀sìn òdodo ni ẹ̀sìn òtítọ́ ni tí kò sí nǹkan kan tó tún dáa tó má nínú ẹ̀sìn tìǹbẹ̀ ilẹ̀ ayé hmm. àǹfààní ẹlẹ́ẹ̀kẹta tó wà ní ká fọ ẹsẹ̀ wa méjèèjì òun náà ni pé tá a bá bẹ̀rẹ̀ wa léèrè pé ẹ̀mí lò láǹfọ̀ ẹsẹ̀ wa tá a bá ń sàlùwàlà a ó dáhùn yìí pé ẹ̀ẹ̀mẹta ni èmi lò láǹfọ̀ ẹsẹ̀ wa nínú àlùwàlà ẹ̀ẹ̀mẹta ni èmi bá fẹ́ ṣe ọ̀tún lẹ́ẹ̀mẹ́ta ó fẹ́ ṣe òsì náà ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́ta ìyẹn ni pé ẹ̀ẹ̀mẹ́fà ní mẹ́tẹ̀ẹ̀ta méjèèjì ó wá jẹ́ papọ̀ báyìí hmm. níbi àlùwàlá kan ó sì kéré tán wàá ṣe àlùwàlá ní ẹ̀ẹ̀márùn-ún lójúmọ́ hmm. náà six times five ọgbọ̀n nígbà ọgbọ̀n lọ́wọ́ fún ẹsẹ̀ rẹ lójúmọ́ ni. Hmm ọlọ́run ọba ó sì ní àbíṣẹ̀rí àwa yìí ó sì ní òfin fún ayé gbé tá fẹ́ fọ ẹsẹ̀ wa kọjá pé ẹ̀mẹ́ta láfọ ẹsẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀mẹ́ta láti fọ ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kejì hmm. kí ló wá fà tó fi jẹ́ ẹ̀mẹ́ta ìyẹn fi wáyé pé ó ṣeé ṣe kí ìdọ̀tí kan yí ẹsẹ̀ rẹ tó jẹ́ sí pé fífọ̀ lẹ́ẹ̀kan kọ̀ọ̀ràn ó sì ń ṣẹlẹ̀ sí mi àti bọ́tọ̀ ń gbọmìnà torí pé tó bá fọ̀ lẹ́ẹ̀kan kò ní tí mà hmm. ó rí sí nǹkan yíyọ̀ lè ba ẹsẹ̀ rẹ nǹkan tí ń yọ̀ lára ó hmm. lè ba ẹsẹ̀ rẹ tó bá fọ̀ lálákọ̀ọ́kọ́ yóò tún máa yọ̀ ó tún da omi sí i ó tún fọ̀ ní ẹlẹ́ẹ̀kẹta eléyìí ti yé wa yí pé ó tún jẹ́ nínú àwọn evidence tó lágbára táàfin máa mọ̀ pé ìsìláàmù yìí ẹ̀sìn ìmọ́tótó ni àní ọ̀fẹ́ sí àlùwàlá ọ̀fẹ́ fọ ẹsẹ̀ rẹ̀ ẹ̀mí lónìí kọ̀ọ̀fọ́ wọn náà sì mọ̀ pé tá a bá pèèyàn lẹ́sìn ìmọ́tótó àwọn onímọ́tótó ni wọ́n súnmọ́ àlàáfíà jù àwọn oní ẹ̀gbin tí wọn ò ní mọ́tótó àwọn ni wọ́n súnmọ́ àìsàn jù tàbá sọ pé ẹ̀sìn Islam ẹ̀sìn kíni ẹ̀sìn àlàáfíà ni báwo ló ti jẹ́sìn àlàáfíà tó dípò gbogbo nǹkan tí ń pè ní mọ̀tótó láyé náà níbẹ̀ nínú ẹ̀sìn Islam àwa mùsùlùmí tàbá wá ṣàkíyèsí ìtọ́lọ́wọ́n bá gbé fún wa nù sẹ̀rí àwa yìí pé ká máa fọ ẹsẹ̀ wa lẹ́ẹ̀mẹ́ta yìí àtàwọn nǹkan mìíràn tó bá jẹ́ sí gbogbo ayé náà bá fẹ́ sàǹfààní lára rẹ̀ wọ́n lè benefit káwọn náà sọ wípé gbogbo nǹkan táwọn bá fẹ́ máa fọ̀ láyé àwọn máa fọ̀ lẹ́ẹ̀mẹ́ta ọ̀fẹ́ fọ̀sùpọ̀n rẹ̀ fọ̀lẹ́ mi lò abóúnjẹ rẹ̀ fọ̀lẹ́ mi lò ọwọ́ rẹ̀ ọ̀fẹ́ jẹun fọ̀lẹ́ mi lò ọ̀fẹ́ fọṣọ rẹ̀ fọ̀lẹ́ mi lò tó bá wo gbogbo àwọn nǹkan yìí ọ̀fẹ́ fọlẹ́ inú ilé rẹ̀ mọ́ fọlẹ́ kan tó bá fọlẹ́ alákọ̀ọ́kọ́ ó rí pé tó bá tún fọlẹ́ kejì ó tún dídọ̀tí tó tún fọlẹ́ lẹ́ẹ̀kẹta ó tún bá dọ̀tí níbẹ̀ hmm. ìyẹn fi yé wa yí pé tó bá jẹ́ sí pé ọmọ orílẹ̀ ayé àti mùsùlùmí àti ẹni tí èsì mùsùlùmí tí wọ́n bá sàǹfààní lára òfin ọlọ́run ọba tó wá ní ìsìláàmù yìí tó gbé àlàáfíà sínú ìsìláàmù yìí táwọn fọ gbogbo àwọn nǹkan wa lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ àìsàn làbá làbá làbá ní ọba dín tá a jù sẹ́yìn ní ìjàkà ṣe jù sọ hmm. ní kí bá dín tá a gbàgbé gbogbo àwọn àìsàn tí ń sọ̀pọ̀lọpọ̀ wa ìkò ní máa ṣe wa hmm. ẹ̀yin mùsùlùmí tẹ́ ń gbọ́ mi àtẹ̀yìn tẹ́ ẹ̀sìn mùsùlùmí tẹ́ ń gbọ́ mi ìjẹ́lẹ̀ wa mẹ́ẹ̀sìn kan lórílẹ̀ ayé kí ta awé yìí irú orí ńlá ńlá ta awé yìí ti ń bẹ níbẹ̀ ìjẹ́lẹ̀ má bì. bẹ́ẹ̀ni o. kan ti ń bẹ lórílẹ̀ ayé tọ́já sí pé irú orí ńlá ńlá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó yẹ pé ń bẹ níbẹ̀ ǹjẹ́lẹ̀ máa bí. nípa báyìí tọ́ba wa rí báyìí ni ọgbọ́dọ̀ dúpẹ́ fún ọlọ́run ọba rẹ̀ ọlọ́run máa ṣe ọpẹ́ fún ọlọ́run ọba tó yẹ pé ó ti ọ́ ní mùsùlùmí òdodo kò sì bọ́dọ̀ máa sojú kòkòrò láti máa pé ẹni tí kì í ṣe ẹlẹ́sìn rẹ̀ sínú ẹ̀sìn Islam yìí torí pé ìwọ sì máa kó sórí rẹ̀ ìwọ tó ń ṣe Islam hmm. ó sì máa pẹ́ tí ò ṣe nǹkan mí ní ìṣèlọ́wọ́ ni nípa báyìí mo tún pè rẹ tó ti ṣe Islam ẹni tẹ́ ẹ ti ṣe Islam pẹ̀lú àpọ́nlé la tún pè ẹrù nù ẹ̀sẹ̀ àgbéyẹ̀wò àwọn ọ̀rọ̀ kéékèèké tẹ́ ń bọ́ yìí nínú ọ̀rọ̀ ẹ̀sìn ìsìláàmù yìí àti ń bẹ ọlọ́run ọba kó ti payọ ọkàn yín kẹ́ gbàgbọ́ yìí ẹ̀ gbogbo àwọn tá a yìí ẹ̀ náà ọlọ́run ọba kọ́ mọ́lẹ̀ wá jáde ní ibi ọ̀sẹ̀ tó ń bọ̀ àtúmọ̀ àtẹ̀síwájú nípa àkókò wa yìí wasalaamu alaykum wa rahmatulahi wa